بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اليوم جيسي ارتفع لأنه المحرم أدوان أدوان أتي أدوان من أدوان أتي أدوان ميجي كني عادة السلام عليكم ورحمة الله وبركاته nínú sàlátù tàtàwọ̀ àwọn ní sàlátù lórí tèrè wá sàlátù lórí tèrè wọ́n jẹ́ súnmọ́ súnmọ́ tó ń akẹ́dà tó nítorí pé súnmọ́ tá a kàn pamọ́ ni nítorí pé òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àrẹ ọ̀sọ́lá láàyè tí ó kò há sáfárán ọ̀lá àdáwà. wọ́n yà nẹ́bí káfù ni wọ́n àbá wà nílé ni ọ èyí pa ìran wítìrì tì àfi kòkì ìran wítìrì wọn bẹ̀rẹ̀ láti bàtà bá ti fún ṣáìdá èèyàn sì gbọ́dọ̀ ti kí n tó tó di pé èèyàn ṣùgbà nítorí ọ̀rọ̀ kan tó jíjẹ ọlọ́run sọlá àdọ́sọlá ń sọ pé ìjà àlò àṣàrà sọlá ti kó wítìrì ìrun tí ẹ kì í gbẹ̀yìn yín ìyẹn jẹ́ wítìrì wọ́n tún wà ń bẹ̀ pé a ó ti rú ọ̀bùlà àǹtọ̀sídẹ̀fọ̀ àti wítìrì wọ́n tó di pé ilẹ̀ ọmọ bá yín tẹ̀sí wa kàṣùbà òfin pé wítìrì yẹn á bẹ̀rẹ̀ láti ìgbà tá a bá ti pín ṣáì kan ó sì lọ títí ìgbà tá a fi pín àṣùbà ìrun yìí ó jẹ́ ọmọ tó ṣe wípé ó pàtàkì gan ó sì ní onírànràn àti máǹkì látọ̀rọ̀ àkókò yẹn gan ànábì sọlá rẹ̀ ọ̀sọ̀lá wọn ni a máa kí níbẹ̀rẹ̀ ńgbà mi ó lè kí láàrin òru ó lè kí níparí òru wọn ní gbogbo bàtà wọn ti fẹ́ rà ànábì sọlá rẹ̀ ọ̀sọ̀lá pé tó sùn ni àbàkó sùn àá fẹ́ ba lóru pé ṣé ń kírun ni àbàlẹ̀ ń kírun eléyìí náà jẹ́ sáà tó wà nínú ẹ̀sìn. ìpè èèyàn lè sin lẹ́yìn ìṣá èèyàn lè sin nígbà tí òru ti tí èèyàn lè sin láàrin èèyàn sì lè kú ó sàjà sí pé èèyàn ò kù ó dàbí pé àṣùbà ọ̀tọ̀ wítìrì yìí mélòó la máa ń kí èyí tó pọ̀ jù nínú wítìrì òjíṣẹ́ ọlọ́run sọlá àdùsọ́lá mọ́kànlá ni òjíṣẹ́ ọlọ́run sọlá àlọ́sọlá kò kí lé sí ní mọ́kànlá fi rọmọdán wọlá fi ọ̀gáìrì rọmọdán nínú rọmọdán ni ọ àbí ọ̀rá àti ìgbà tí òsì rọmọdán ni ọ ìwọ̀n tá ní sọlá àlọ́sọlá máa ń kí irun mọ́kànlá náà àwa burú torí sì ká kí àlùjẹ́ ọlọ́run fi kí ọ̀run kò lè tó mẹ́tàlá ọ̀rọ̀ àná hadith kan hadith Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n sì sọ lọ́n kọ́kọ́ kí kan kò fúyẹ́ bí yẹn wò pé sọ́kà ju sọ́tò fàtí hà lọ wọ́n sì wá kí mẹ́jọ mi ẹ̀rí wo ti di mẹ́wàá rẹ̀ wọ́n sì wá kí wíìtì rí mẹ́ta sí i eléyàn jẹ́ mẹ́tàlá ó sì lè jẹ́ lẹ́hún bí àwa ń ṣàṣìṣọ yẹn lórí pé mẹ́jọ èèyàn náà ṣàlàyé pé ó kí aráka mẹ́rin kan ọ gbọ́dọ̀ béèrè nípa bó ṣe gùn tó àti bó ṣe dá tó ọmọ ẹgbẹ́ mi yẹn gùn ìṣẹ́ ọlọ́run dẹ̀ kì í dá gan kọjá pé kó o kú dáadáa kò forí kalẹ̀ dáadáa ìdájọ́ lómi ìlọ́wọ́ fẹ́ kí wọn gùn nítorí pé yóò kí gùn yóò àfẹ́ fi rùkú ọba débi rùkú báyọ̀ ọkàn rà gbọ́rùn lẹ̀ lásán yóò dìde padà yóò àfẹ́ fi forí kalẹ̀ ọba dé forí kalẹ̀ yóò forí kalẹ̀ bíi pé kankan ń jó lórí mi ìyàwó àyìnṣà ọ̀dì ọlọ́ọ̀tàlá àníhà onígbà tó kí mẹ́rin ọ̀rọ̀ àtẹ́sàlẹ̀ àtòlìhìn náà wà hosnìhìn má béèrè bí òun yàtọ̀ ìkùn tó ìtumọ̀ ẹni pé òun tó gùn ni wọ́n lè béèrè bó ṣe dáa tó ìtumọ̀ rẹ̀ ni pé òun yẹn dáa gan ọmọ akí mẹ́rin kejì òun má béèrè pé bó ló ṣe gùn tó bó ló ṣe dáa tó wọ́n ṣe wá akí mẹ́ta sí i wọ́n tún láwọn kẹ́fì àmì ìta ìyẹn lè kí mẹ́sàn ìyẹn lè kí mẹ́sàn kéèyàn ó kí ọ̀pá mẹ́jọ tí ò ní sálámà nù àfìgbà téèyàn bá tó fún hmm, ẹlẹ́ẹ̀kẹsàn tán ó jókòó níbi mẹ́jọ wọ́n ṣàtàrà wọ́n ṣe wàá kẹyọ̀ kan sí wọ́n sálámà wọ́n kẹ́fì àkàmá fi fún yàn oníméje náà wà bẹ́ẹ̀ oríṣi ìlànà ìlànà bí sọ́lá rẹ̀ sọ́lá fi pè bí tìrì ta máa ń kíyàn òun là ń sálẹ̀ yẹn ó lè jẹ́ nine ah, ó lè jẹ́ seven ó lè jẹ́ five ó lè jẹ́ three tásìkò bá wá káyàn mú yẹ́nyẹ́ yẹn lè ti ṣe rẹ́tìrì àwọn akáàbí ti tẹ́lẹ̀ rẹ̀ yìí ṣá ó lè jẹ́ ọ̀kan yẹn ó lè jẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك